ọ̀pọ̀rọ̀. ẹ mi wọ́n ní kí n wá gbàrọ̀ sílé. ọ̀pọ̀rọ̀. wọ́n màmá ní kí n fárọ̀ níyàwó. ọ̀pọ̀rọ̀. tó bá ṣe wọ́n ní kí ló máa ṣe náà. ọ̀pọ̀rọ̀. ẹni tí kò tilẹ̀ nírètí pó máa rìn mọ́. ọ̀pọ̀rọ̀. ọ̀rọ̀ yìí ni mo tún gbé dé ẹ bá mi gbọ́. ọ̀pọ̀rọ̀. ṣé lè fàrọ̀ sílé. ọkọ àrọ̀. àbí ìwọ lè fàrọ̀ bí. ọkọ àrọ̀. jòkó kalẹ̀ lásán lásán ẹ gbọ́rọ̀ yíyẹ̀ wò ẹ jẹ́ àjọ kíyèsí. ẹ gbọ́ràn kalẹ̀ ni tó lè fárọ̀ níyàwó. ọkọ ọ̀rọ̀. ṣé àrọ kò sílẹ̀ wá ní wúlò kankan rárá. ọkọ ọ̀rọ̀. àbí kò sóore kankan lára àrọ bí o. ọkọ ọ̀rọ̀. ṣé tẹ́nìyàn bá ti dárọ̀ ó ti tán fún ni. ọkọ ọ̀rọ̀. wàrà. aránṣoríire nílé ayé. ọkọ ìyàwó. báwo ilé. ọjọ́ àpò láyọ̀. àmì ẹ̀rọ àmì ṣẹ́rí lọ́jọ́ yẹn máa fi lé fún kí n máa kọ̀ ọ́ fún ọlọ́run ẹ̀ yìí mọ́mí mọ́mí mo trust yín ẹ̀ ti ń rí. mọ́mí tèmi náà ó ní plus lọ́jọ́ ẹ̀ ó máa surprise yín o. ó ti ẹ̀dá báyìí a jẹ́ wípé competition ni a máa fi ọjọ́ yẹn ṣe ó dẹ̀ dá mi lójú pé àwọn òbí rẹ̀ chief chop. Ah, ah, ẹni ẹ ṣáà máa wò akọ́lé níwà bí ìbọn ṣùgbọ́n olórí gbogbo ẹ̀ tó jáde ni pé kọ́lọ́mù kó bá wa mọ́jọ́ orí rẹ̀ ìyẹn ló ṣe pàtàkì bẹ́ẹ̀. ẹ wo ẹ wo hmm. èyí tí a sọ dùn bí ẹ̀yin méjèèjì ṣe jẹ́ ọ̀rẹ́ ara yín kẹ́ tó ṣe wẹ́dì lẹ́yìn ìgbéyàwó yín ọ̀tá ò ní yà yín o. àmín àmín. ọ̀rọ̀ yín ò ní dàbí ọ̀rọ̀ ọmọ inú àwòsá tí wọ́n fojú kọra wọn o. àmín àmín. ọlọ́run ṣe yín ọ̀tá ara. ọlọ́run á ṣe kí lọ́ọ̀rẹ́ ara yín kalẹ̀ ni. Ah, ọmọ mi ṣe ah. ẹ̀yìn wà mí bàjẹ́ ẹ̀yìn sáà ní gbogbo wà lẹ́tà náà ó ṣàti bẹ́ẹ̀. <laughs> Ah. Ah, ẹ wá ẹ má halẹ̀ mọ́ mi o ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún yẹn o torí kò sí kékeré àná. bóyá kí kó dọ̀bálẹ̀ fún wa. yẹ́s ó yẹ kó dọ̀bálẹ̀ fún wa. ó lè dọ̀bálẹ̀ fún ìta níbi tí dídọ̀bálẹ̀. má wà ó yá fi ya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a fi ya ilé ìwé. ara dáàdi mọ́mì mo ti fẹ́ máa lọ́ọ́ tèmi. Ah, ní kíákíá bẹ́ẹ̀. ṣé o ti bá a ṣeré nìyẹn ni. Ah, eh, mo ṣe fẹ́ dọ́dọ̀ mọ́mì kí tó máa lọ. dáàdi mọ́mì èmi náà fẹ́ sáré dé supermarket mo fẹ́ lọ get one or two things. ṣé ó ń tẹ̀lé ọkọ ẹ lọ ni. òun lọ sí ìlú ọ̀dọ́ mi ní. ẹ àjẹ kárí láta. èmi náà fẹ́ sí eh. ọkọ ìyàwó. o ò ní tẹ̀lé mi sí. ṣọ́ọ̀bù àǹkà tó o bá tẹ̀lé mi ah, ó lè. tó bá ti tẹ̀lé ẹni tẹ́ bẹ́ẹ̀ tún ìta ìyàwó. ẹ̀jẹ̀ lọ kó kí lè lọ́wọ́ mi ọ̀gá. wọ́n lájú bọ́ sí ilé o. títí bọ́ọ̀lù ńlẹ̀ kẹsẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ mọ́mì ẹ jẹ́ kí n ní ìlú tètè máa lọ. kò bá mi kí mọ́mì tó gbọ́. Uncle, I'm going. Alright, I should go. Marcel, fica aí, ó. Alright, ma. Drive safe, bro. Ô, velho, eu vou achar ele.

Hello. Yes. You are speaking with Chief James. Eh, èmi ni biological father Afikayo. Yay! Oh my God! mo dáná hospital wo ló wà. àwọn ọjọ́ ọjọ́ yẹn ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ àlọ́ Chief, accident ọmọ yẹn terrible na yẹn. In fact, condition ẹ wà very critical. Critical? Yes sir. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí sir, spinal cord ọmọ yín ò ti kán sir. ṣé wípé spinal cord ọmọ mi ti kán. reason tí mo fi ń sọ fún yín nìyẹn wípé accident yẹn ó wà very terrible. wẹ́ẹ́ dọ́tọ̀ ẹ jọ gbogbo ìyànjú tẹ bá mọ̀ ní ayé yìí tó máa jẹ́ kí ọmọ mi kó dìde kó dẹ̀ tó fi ẹsẹ̀ rìn ẹ jọ ẹ fún ní treatment yẹn. ó fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé owó kọ́ ni ìṣòro mi o money is not my problem ready to spend the last that láti jẹ́ kí ọmọ mi kó dìde kó dẹ̀ fẹ́ sẹ́yìn ẹ jọ̀ọ́. sir àwa máa gbìyànjú agbára a sir but sincerely speaking sir a man ní láti be a yín out of the country for further treatment mi ò lè guarantee wípé ọmọ yín máa padà fi ẹsẹ̀ ara ẹ̀ rìn even tá a out of the country torí pé condition ẹ̀ láti para rìn ó wà very low. Hmm. dókítà ẹ tiẹ̀ jẹ́ ká gbé travel out of the country náà nítòótọ́ UK ẹ̀ but God heals mo ti mo ní ìgbàgbọ́ wípé tó bá dán tó bá máa fi padà ó máa dìde ó lè máa fẹsẹ̀ ara ẹ̀ rìn. Ah, tí ẹ bá ti ní ìgbà then we have no other choice than to go ahead. Thank you very much. Making arrangement. I appreciate you, doctor. Thank you very much. Ah, ta ni mo ṣe kí ni mo ṣe ẹ ọpla ọmọ mi lọ sọ́wọ́ six foot treatment a month to her wedding. Ah! Eh, ọ̀gá o ọlọ́wọ́ wa irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi rò pé rélé yìí ló kàn mí wípé rélé yìí ló tọ́ sí mi ọlọ́run ṣá. Ah! ṣíjú àánú wò mí ṣíjú àánú ọmọ mi ọlọ́run ṣàánú fún mi káyọ̀wọ́ lọ àbájáde báyìí o. Hello there. Báwo wá ní ara ẹ̀ báyìí? Wọ́n ní kí n máa padà sí Nàìjíríà. Ṣáàrà ẹ ti yá ni. Ẹ̀hẹ́n, wọ́n ní fi káyọ̀ lè rìn mọ́ pé kò lè dìde ẹ tí wọ́n bá ní kẹ́ máa bọ̀ ẹ máa bọ̀. ọ̀hún má sunkún sẹ́ má sunkún má sunkún wo. my dear wait wait wait let me tell you má sunkún màmá fẹ́ fún bá mi sọ̀rọ̀ all right thank you wọn kì í ṣe ọlọ́run ṣó ń gbọ́ mi tọ́lọ́run bá sọ wípé ọmọ mi sì máa dìde pẹ̀lú ẹsẹ̀ méjèèjì ó máa rìn see doctors only care but God heals. pẹ̀lú ìgbàgbọ́ ó máa fẹsẹ̀ rìn ẹ̀ẹ́n ìgbàlódé máa dé báyìí lọ́la ẹ kò sí problem ọlọ́run aṣọ yín láyàtọ̀ àlàáfíà bá mi kí ọ náà take me dear. I love you too thanks. Uh, dad ṣé àti mọ̀mí tí wọ́n rán sọ̀rọ̀ fún ẹ̀. bẹ́ẹ̀ni mọ̀mí náà ni wọ́n ní kó máa bọ̀ wá sí nàìjíríà pé ẹ̀gbọ́n ẹ̀ ò really so what's the sense of taking her to abroad so owó yẹn waste nìyẹn. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí bọ́lájì spinal cord injury la máa pè é wà very very serious and critical. so so that what you are trying to say is in essence that àǹtí Fikayo lè fẹsẹ̀ rìn mú. don't mind them God heals they care yànnà àṣẹlẹ. so so Fikayo lè fẹsẹ̀ rìn mú. big big di dancer ikọ̀ tó di dancer wọ́n yẹ kó di tiẹ̀ tiẹ̀ náà lẹ́yìn kí ló dé mo ní ẹ̀kọ́ ṣe ju gbogbo ẹ̀rọ ẹ̀rẹ́dẹ̀dẹ̀rẹ̀ nígbà bí. Ah! báwo. mo wà ókè ṣé pé dancing is a very good exercise. so mo kàn ní pé kí n exercise ara mi around the house so dem mọ̀ pé dancing is my hobby. it's a good one. You see, exercise is very good and dance is a very good form of exercise. Yeah. Um, Dáadáa àti mọ̀lẹ́ nǹkan. Ah, actually wọ́n sì lè torí ẹ̀ mo ṣe ń jó gidi tí mo dárayá. Ẹ eh, ṣe fẹ́ mọ ọ̀rọ̀ ijó you know it's a very good exercise yeah. and ẹni tó bá ń jó inú ẹ̀ dùn so gbogbo nǹkan tó máa fà á tó fi ní ìjọmọ́ tó ní fi ní inú dídùn mo ń sọ òkú báyìí àwọn yàrá ló tó lórí aṣọ ìgbà tó lọ lọ lọ èmi náà máa tẹ̀lé ẹni ẹni ní tó tẹ̀lé wà ẹni ní Táyọ̀ mi <laughs> orí ẹkún yìí náà ló ṣe wá jọ torí Ọlọ́run má fẹkún ṣeré ẹ sí mi lọ́rùn mi. mọ́mí ẹni kì í má sunkún mọ́ ẹ̀yin náà gbà á. Hehehehe <laughs> ṣe ti ṣe wedding. àti kí tún wá ni. mọ́mí ṣé nǹkan tẹ́yìn náà máa sọ nìyẹn. Oh, ta ló fún ẹ ní àìrè yìí. Bọ́lájí ló fún mi. It's a foolish boy. ó sọ pé bámi ṣe lóun ò lè dúró dè mí àti pé òun ò lè fẹ́ arọ. má máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ò kì í ṣe arọ. ò kì í ṣe arọ I've told you that several times victim of circumstance yẹn ọlọ́run ọba tó dẹ̀ wà lókè yẹn ó mọ ohun tó ń ṣe ó dẹ̀ nígbàgbọ́ wípé níjọ́ kan láìpẹ́ láìjìnà ó máa dìde nínú àga tó wà yẹn ó dẹ̀ máa fẹsẹ̀ ara ẹ̀ méjèèjì rìn ṣọgbọ́ bá mi ṣe torí ọkùnrin torí ọkùnrin ló ṣe wá ń wá ẹkún mu báyìí bí káyọ̀ jẹ́ kí n sọ fún ẹ kò sí ọkùnrin kankan nílé ayé yìí tó sì ń sálè lọ́ọ̀bù obìnrin o ṣorí bá mi ṣe tó ń wò rẹ̀ kò kí ń ṣọkọ ẹni èyí tó bá jẹ́ ọkọ ẹ̀ kò ní lọ fẹ́ lóko. ok jẹ́ ká wo from this angle ká ní pé ẹ ti ṣe wedding kí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ ń sìn kó wá mú ẹ kó tiẹ̀ síta kó ní kó máa lọ tàbí kàn fúnra rẹ̀ kó sọ ẹ́ di abandoned property kó kó gbogbo ẹrù ẹ̀ kó sá lọ nílé fún ẹ kí làbà máa o má jẹ́ ká ṣe lọ́hùn-ún jẹ́ ká máa dúpẹ́ tiwa tó bá jẹ́ pé bá lè ṣe tọ́wọ́ ń bá sọ pé ọkọ ẹni tẹ́lẹ̀ kò ní fi ẹ́ sílẹ̀ kó lọ fẹ́ ẹ lò ọlọ́run aṣọkọ tiẹ̀ fún ẹ o ọkọ tó ọkọ tó jẹ́ ọkọ tiẹ̀ gangan òun lọ́lọ́run máa yẹ. mọ́mí ọlọ́run aṣọkọ tèmi fún mi. yẹ́ẹ̀ sọkọ tó máa bẹ́ẹ̀ kalẹ́ ta ló máa fẹ́ mi lórí wheelchair. Ah, ìwọ ọmọ yóò jẹ kókó báyìí. kí ló dé tó rora ẹ pé má rora ẹ pé sórí ọlọ́run ọba tí èmi ń gbàdúrà sí ọba tí mo gbẹ́kẹ̀lé ọba tí mo ní ìgbàgbọ́ nù ẹ̀ mo mọ̀ pé létí gbàròyé mo dẹ̀ lè ṣe é kó má gbọ́ àdúrà mi ọlọ́run aṣọkọ ti ẹ̀ fún ẹ ṣe máa bẹ̀ kalẹ̀ àlàyé mi ti yẹ èmi dẹ̀ nígbàgbọ́ mo mọ̀ pé ọlọ́run ọba táwọn yẹn kò ń ṣọba àkà má rọra ẹ pé o má rọ ara ẹ pé rárá torí pé kò sí nǹkan tọ́lọ́mù gbàgbé bá mi ṣe ẹ bá mi ṣe báyìí wá rí kí ló máa ṣe náà. ọkọ arọ. ẹni tí kò tilẹ̀ nírètí kó máa rìn mọ́. ọkọ arọ. ọ̀rọ̀ yìí ni mo tún gbé ẹ bá mi gbọ́. ọkọ arọ. ṣé àwọn wà tó lè fàárọ̀ sílé. ó sọ pé ò jẹun wọ́n nu ẹkún ló tún ń sun jọ̀ọ́ kí ló dé tó o fẹ́ fi ẹkún ṣe ara ẹ léṣe. torí ọkùnrin lọmọ mi ṣe ń sunkún báyìí torí ọkùnrin ló ṣe ń wa ẹkún mu báyìí ẹ gbà mí. torí ọkùnrin Fikáyọ̀ ṣebí wọ́n ní tí ẹ ṣe ń bá dání àtúngùn ni ètò túmọ̀ sí wípé tí ọkùnrin bá kọ ni ọkùnrin náà máa tó fẹ̀yàn sílẹ̀. adi kí ló dé tẹ̀ ń tọ́ mi tí mọ́mí bá tiẹ̀ tọ̀ mí ṣe yẹ kẹ́yìn náà máa tọ̀ mí ni. àbí ta ló lè fẹ́ ẹni tó wà ní ìrùkò tí mo wà yìí ẹ sọ fún mi ta ló lè fẹ́ arọ. o kì í ṣe arọ. <laughs> how many times will I tell you that o kì í ṣe arọ you are not a cripple. mo kí ló dé tẹ́ ẹ tọ́ mi ṣé mo lè dìde ní ara mímí àbí kí ni mo fi yàtọ̀ sí àwọn bárà tó máa ń tọrọ owó ní sábò orí wíjẹ náà làwọn wà abẹ́lẹ̀ gbàdúrà kí bọ́lájí ó fẹ́ arọ ni òbí wo ló lè gbà kí ọmọ àwọn ọmọ ààrẹ o.

bẹ̀rẹ̀ ká sọ̀rọ̀ òdì sọ́nà òun kò tó ń ṣe and they actually enough people you know ọlọ́run tó dẹ̀ ṣiṣẹ́ kò tí ì kúrò mẹ́ ìsìnkú ọmọ náà ó sì máa dìde mi kò wá ẹ má pèrè ẹ láàrọ̀ arákùnrin kí lorúkọ ẹ. ìfẹ́ dàbí ni sà àmọ́ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n sún mi dáadáa tí wọ́n jẹ́ bíi tightening friend wọ́n máa ń pè mí ní labi labi. ìfẹ́ labi what a name. ó <laughs> kọ́ ńlá lórúkọ mi mọ́ kàyéfì gbà mẹ́nu ọkọ mi àkàndá ìdánimí àbàmì èèyàn gan ni bẹ́ẹ̀ ṣe ń wò mí ọkọ mi lágbára tó pọ̀ ìfẹ́ labi. Ah. <laughs> kí ló dé tó ń sunkún. ìtàn tí mo fẹ́ sọ fún yìí ni pàmílẹ́kún. ẹ fẹ́ kúnlẹ̀ nu ẹ sọ ẹ sọkàn tẹ fẹ́ sọ àwa ń gbọ́. ẹ ṣe dáàdì ẹ ṣe mọ́mi ṣe rí oyún mi mo wà ní ọmọ oṣù mẹ́sàn-án ní oyún oyún mi jẹ́ oṣù mẹ́sàn-án ni bàbá mi kú. mo wà bàbá mi tó pọ̀ gan-an lòlú báàmíkú báàmíkú náà ló pa mọ́ mi. àwọn dókítà wa fi abẹ gbé mi jáde nínú mọ́ mi nígbà tí wọ́n bá sọ pé wọ́n yọ alààyè fóònù òkú ọlọ́run sáà ní kí n escape ayé nígbà tí mo wá délé ayé tán àwọn dókítà wa sọ mí lóko wọn ní kí n máa jẹ ìfẹ́ làbí torí ìfẹ́ tó ti wà láàrin yẹn bá mi àti mọ́ tó pọ̀. àtìgbà náà báyìí mo máa ń ní ìfẹ́ ìjọba jí mi lórí yìí. ọlọ́run jẹ́ ká nífẹ̀ẹ́ ṣe. àmísà àmísà. ṣó o fẹ́ sọ fún èmi àtìyàwó mi wípé ò tí ì rí àti wípé kí ló dé gan-an tọmọ wa fi wù ẹ́. èyí dáyé tuntun di mí yẹ ẹ tó ti kàn mí lé wo. alábìṣe lọkùnrin ni ẹ dáhùn tán bí yín kẹ tó yẹ sunkún bíi egbèrè. ẹ ṣe ṣe rí ìyàwó tí mo fẹ́ láàárọ̀ ọjọ́ kan afọ́jú ni afọ́jú mo wá gbìyànjú gbé lọ sọ́dọ̀ wòlíì kan tí mo ti tọ́jú rẹ̀ ìgbà gbé débẹ̀ ní bá ṣe òsánà méje aleluya méje ọlọ́ba ní kórìíran àwọn òbí ẹ̀ bá gbà lọ́dún bá fún wo ní tọ́tọ́jú ẹ̀ tó fi rí àpadà. Ah. àtìgbà náà bá ní ìyàwó kankan lè má dọ̀ọ́dẹ. ìyẹn ò dẹ̀ wá da ọ àwọn òbí ẹ̀ yẹn ò náìsì rárá wọn ò lárò jinlẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà. ìtẹ́yìn náà tó wá sọ yìí ní ìsìn tó wá ń kọ mí lóminú kọ́mọ́dé pé ńgbà tí ẹ bá fún mi lọ́mọ tán tọ́lọ́mbá ní kó dìde lẹ́ẹ̀tún gbà lọ́ọ̀ padà. Mr. Man. Yes, I'm a principal man. ní sukuu. ní yunifásitì of Ìbàdàn. ah ẹ̀yin mọ̀ pé lẹ́jọ́rà ni. ẹ̀yin ò mọ̀ bá tí wọ́n bá sọ pé yóò wà principal wípé tí n bá sọ̀rọ̀ wọn á bá bẹ́ẹ̀ ló jẹ́ kí yàn wà oh, oh, principal. ó ó sọrí. ah ó ṣe bọ́lá jẹ́. n tí mo gbìyànjú àti sọ fún ẹ ni pé mi ò ní mọ ọkọ ọmọ kí n tó mọ àlè jẹ́ kí n pè ìyàwó ẹ̀ fún ẹ kó jáde. Bọ́lájí. Bọ́lájí gbèbí káyọ̀ jáde wá. Kíkáyọ̀ ọkọ ẹ̀yìn. Ìfẹ́ labí lórúkọ ẹ̀, ó nífẹ̀ẹ́ bí ojú ni. Ẹ má ṣe yàrá yín mo ti pèsè ilé àti mọ́tò fẹ́yìn méjèèjì tẹ́ máa lọ àti wípé ní oṣooṣù màá máa send five hundred thousand naira fún ẹ. ẹ má ti dúpẹ́ ìjọba bí àbí ìjọba bí àbí ìjọba bí pírísípà. ṣéwọ náà ti rí ọmọ tó wà wájú ẹ ṣé o rí pé kò sọ́wọ́ ìyàlá rẹ̀. àtọ má fi ìyà jẹ o má fi ìyà jẹ o. Ah! Má ṣe o. Èmi ni mo wá di ẹni tí wọ́n fi ọkùnrin fún. Ah! Ṣé eléyìí ni ó máa ṣe ọkọ ilé mi lórí? Ah, eléyìí tó jẹ́ pé bàtà ni mo lè sọ pé kó máa bá mi kó. Ó <laughs> máa ṣe o. Ẹ wo, mo sọ fún yín mo ní wọ́n mọ̀ sí i tí bá rí ìfẹ́ ìfẹ́ mi my love our wedding day. ẹ̀gbọ́n náà ta lẹni tó lè fárọ níyàwó ọkọ ara. ọmọ tí bàbá ti dá mi ò dé ìjà rárá o. kí n wá gbàrọ sílé ọkọ ara. wọ́n màmá ní kí n fárọ níyàwó ọkọ ara. tó bá ṣe wá ní kí ló máa ṣe náà ọkọ ara. ẹni tí kò tilẹ̀ nírètí kó máa rìn mọ́ ọkọ ara. ẹ̀rọ àtàwọn ẹ̀rọ àtàwọn ta o ọ̀rọ̀ o. Yẹ́ta ní ẹ̀gbẹ́ ẹlẹ́kùn. Ẹ gbọ́ ẹ̀rọ jòkó kalẹ̀ lásán lásán. àtọ́yí sá. ẹ ká sì gbọ́dọ̀ sùn. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ ti ọdẹ tí ń sọ́dọ̀ dùnmọ́ ni. orí ẹ̀gùn ni ó kù sínú. ọ gbọ́dọ̀ sùn o bó lè ba ilé wọnú ilé pẹ́rẹ́ ìwọ ní kọ̀kọ́ fà lọ́lọ́pàá lọ tó wó hanahana bí olè tí ó gbé wúrẹ́ yìí ọmọ tálákà àti ìyàn rẹ̀ ò jáyé rí. àkọ́kọ́ mọ́tò náà mi kò gbọ́ ẹ̀nà òbúkọ tilẹ̀kùn. ìwọ ọ̀ràn. Ah! èmi èmi lọmọ tálákà sàkè ọ̀gá náà mọ̀ wá ń ṣe bí èèyàn o egungun ń ṣe bí ẹran wèrè ń ṣe bí èèyàn ó kà mẹ́sàn-án wá sí bí èkì mo máa ti fẹ́ náà lé olówó mi lọ́mọ tálákà. àbí ọ̀gá àfẹ́lábí kọ́ ni tó jẹ́ pé iná opportunity lẹ́rí ń bì wọ́n sọ ń dé èèyàn inú tí náà wà ń dùn èmi ọmọ tálákà ń gbèsè ayé mi ń sọ fún yín pé mo forí ẹnìkan rún mú tó ti yẹ yín ẹ náà fẹ́ jẹ tán ilẹ̀ ń bá a lọ orí yín fẹ́ fi orí burúkú. ó ní o ó ní o at last mo sọ oríire kẹ́yìn àwọn tí wọ́n ti rò pé àwa yóò lè soríire mọ́ wọ́n tẹnu bọlẹ̀ káàkiri wọn náà lè débi tá a fẹ́ dé láti soríire yóò láti soríire lákàǹkà yóò. ọlọ́run bá ń pa ọ̀nà lẹ́nu wọn ọgbẹ́ ẹnu wọn lé pátápátá. bóyá jẹ bẹ́ẹ̀ ni oríṣi tí mo ṣe lónìí kò ní í ti ìbànújẹ́. lágbára ọlọ́run ọba yóò mọ gòkè níbo láti èdè àti ìdèmí kankan àìsè bẹ̀rẹ̀ ni gbogbo bí àwa yìí stepping stone ni àá débi tá à ń lọ tá a kọjá yìí ọlọ́run pa àwọn ọ̀tá lẹ́nu ọmọ fún wa ọmọ eré yìí. Orí ẹkún náà ló tún wà ní. dó tó fẹ́ fi ẹkún para rẹ ni ọmọ sunkún bíi egbére kí ló dé. ọ̀rọ̀ bàmí yóò lọ́rọ̀ tèmi o tó báyìí látàwọ̀ tí mo ti di mò ń dó mò ń yọ mi ń dùn ni. Fikayo. We've not died. We've not died. Èmi wà nínú ìdí ní ojú ojúmọ̀ gbẹ́bà ya mi tó bá bọ̀ ọ́ bí ọgbẹ́ ní gbẹ́bà ẹ̀kọ́ ṣùgbọ́n àgbà. Ìwọ́n ló máa. Mama bove restroom ko so kati o. Bakın var o zizi ne? Evli, evli, evli. Kilo silah Ah my god dáyé yẹn bàjẹ́ sí mòdé bàdó bàdó níbi kò rí bàdó láyé láyé ẹ ó dún o kí ló wọlé. owó dé o bàbá ibi òsì bẹ́ẹ̀ náà five hundred thousand oh oṣù tún ti pé mu ìyẹn ẹgbẹ́ ti ní àbáyé. Ah, n bá wọlé báyìí lóṣooṣù owó oṣù eléyìí ah. Ah, ayé mi o <laughs> wọn á dá ń gbòòrò níbo ni kí n forí lé o. ẹ ní kí n tó kọ́ sí báyìí náà wọ inú wọn tó. wọn bí n tiẹ̀ mú. mo dẹ̀ ń pariwo látàárọ̀ mo ń pè yẹn dá mi lóhùn mo fẹ́ ìzara mi náà. ẹ mo fẹ́ ìzara eh, mi. lọ yìí sí. nǹkan tí mo sọ ni pé mo fẹ́ tọ̀. Ah! ọ̀fẹ́ tọ̀ ló wí ń wá wá gbé mi lọ tọ̀. Ah! èmi ní tòkí ọlọ́tọ̀ ah, mo mọ̀ wá dáràn wàhálà wàá dé o ká bàbá wọn yọjọ́ táwọn dáràn àmọ̀ wá dáràn báyìí o. bọ́ fẹ́ yàgbẹ́ èmi ní gbìyànjọ́ bọ́ fẹ́ wẹ̀ èmi ní wíyọ́ bọ́ fẹ́ bọ́sọ èmi ní bọ́sọ lọ́tún bẹ́ẹ̀ lọ́tọ̀ ọdún ní wàá gbé lọ́tọ̀ bọ́ fẹ́ tábà èmi náà ní tábà ẹ ọmọ ti ń tọ̀ <laughs> ọdún ara pika náà. Ìtayọ̀, wọ́n hello ma. ẹ ah, eh, Fíkáyọ̀ kí ló dé tó gbé fóònù látàárọ̀. Ah, Fíkáyọ̀ mà kọ. <laughs> lábí ìwọ ni. èmi ni mà Fíkáyọ̀ ń sunkún ah, ó ń sùn lọ́wọ́ ni mà. ó ń ṣe kí ni lọ́wọ́. ó ń sùn ni ojú oorun lọ́wọ́. àyà <sighs> mi ò já mo ń wọ́ndà náà wípé mo ti ń pè látàárọ̀ kò dé pick fóònù ẹ̀ ṣé kò sí jàṣà. Ah, ọlọ́run ò jẹ́ <laughs> ìjà wẹ̀ kò síjà. wọ́n ti ẹ̀ eh, láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ tó ó gàn fún wọn ó gàn fún wọn. dáṣì ìfẹ́lábí. hello ìfẹ́lábí báwo ni ah, ṣàlàfẹ́ àlọ́ wa ọ̀dẹ̀ hmm. kú ìtọ́jú wa o. <laughs> àwa nù sà àwa nù ọlọ́ọ̀ni tọ́jú ẹ̀gẹ́sì mi náà. ṣé kò máa yọ ẹ lẹ́nu púpọ̀ ṣáà ìyọ lẹ́nu kẹ̀ abájẹ́ ìyọ lẹ́nu ta ni mo fẹ́ sọ fún nígbà wọ́n jẹ́ pé ìyàwó mi ni ẹni tí mo sì nífẹ̀ẹ́ ni. ó <laughs> káre òkú ìfaradà wa anytime tó bá need anything jẹ́ kí n mọ̀. ṣe gbọ́ kò ṣe má ìdẹ̀yà. tí ìyàwó ẹ bá dẹ̀ ti jí má gbàgbé o kó bá wa kí o. a gbọ́ ọ̀dà ọ̀sà ẹ̀sà fìkáyọ̀ dádì àti mọ́nà ní àgbẹ̀ wọn náà ń bọ̀ wá kíá tẹ́ máa bí ọ̀dà gbogbo tó ju ẹ̀rí kọ́ sọ fún ọ. tí n bá forí ẹ̀sọ̀ gànà yìí gan ló sì fọ́ orí ló sì yóò lù gànà bó sì kìtì lọ́ọ̀nì torí n bá gbóná mo lè fún ọ lóògùn ikú tó kú dànù èmi ò gbádùn gbogbo gbèsè ayé jókòó lórí lórí wíṣà ìgbà tó fẹ́ kọ́ fún tọ́lẹ́ẹ̀tì bẹ̀rù sọ̀rọ̀ kó ní kí wọ́n máa fà mo ń lọ fún ẹ̀ka wọn ra pampasì wa ẹ̀yìn lè máa máa mú tí ìrẹ́ gbogbo gbà wọn yes bàbá mi sáwọn amẹ́ríkà tí máa ń tẹ̀mọ̀ máa sọ̀rọ̀ yìí kò ṣe ẹ̀ ń lọ kílọ̀bù. ó sì dárò lákíntó dé ìfẹ́ ẹjọ́ kankan wọ́n wá yá yìí tèmi. ìdánwò kò sáré tó wáyé ìfẹ́ àti faradà nìkan ló ẹ̀wọ̀n ẹni tán ní kó máa dùn mí nínú òun náà ló ń bà mí nú jẹ́ ó lọ club láti alẹ́ àná ó wálé pẹ̀lú obìnrin ah! ẹ wo bó ṣe sùn kalẹ̀ dẹ̀ ti yó ah! Ah! ṣé ọkọ wálé lè báyìí àwọn <laughs> ah. òbí mi mọ̀ wọ́n dá fún ìṣòro mi ni. ẹ sọ fún mi pé èèyàn wà nínú ilé náà. kì í ṣe èèyàn àárọ̀ ẹ̀yin ti jáde ní ìsànsìn tá a sì yọ ọ̀pọ̀. ẹ kí ni tàwọn ṣe wá jẹ́. Ah, mo mo mo mo dà sí yọ àtọ bàbá mi jẹbi pẹ̀lú kọkọ jùmọ tó ti yọ ẹ ti jáde ní ìsànsìn lọ mm-hmm. sùn tàǹtì ẹ. ọjà yẹ olùdọ́dọ̀ rẹ nígbà tí wọ́n ti kẹsẹ̀ kò wọ́n náà kẹsẹ̀ kò n ah! gbẹgbẹgbẹ gbàgbà gbẹgbẹgbẹ gbàgbà má wọlé ní bí sèké ẹ̀rẹ́ padà gbàgbọ́ ẹ̀ ní bí sèké. bọ́. ó máa dé mi lóhùn mi ní táyà àmọ́ kò tún gbàrọ náà jù. àjọ ọmọ àwọn ẹnu kò ń bí èmi kí ló kàn pé láàárọ̀. Ah! ọjà ọjà ọjà ọjà kẹ́ni owó mi dá. ibi mo ti fún ten thousand ní club. fifty thousand agreement èmi àti yín yẹ. mi ìlànà fún one hundred thousand tó give me my balance right now. àwọn owó. ah ẹ má bínú owó ló gbé mi rán. ọba ju owó tó. má torí mi látẹlẹsẹ ní owó lọ. kí ni ṣe yín tẹ́lẹ̀ ń pọ́wọ́ jáde bí bàbá bàbá jẹ̀bù irú rẹ̀ náà wà nílé. ẹ ṣe dùn. bí mi ṣe sọ̀rọ̀ o ṣe yẹ kó kí wọn gbó jáde fún wọn ni. Mm. ti fún wọn ní kẹ́ni ó ṣe fún wọn. mo sọ fún ọmọ oníkọ̀ fọkàn balẹ̀ ń fún balansi rẹ̀ ọwọ́ inú ilé mi ọba rọ ọmọ kó wọ́wọ́ mi gan ti yàrá ni. ngbà. oya owó mọ́tò. mọ́tò gbogbo. ìbẹ́ ló wọ́wọ́ yín ti yàrá sọ kí ló ń ṣe èmi lè máa fún yẹn lówó mọ́tò ẹ̀ẹ́dẹ̀ ń pọ́nra yín bí gbàtẹ̀jú bẹ́ẹ̀ ẹ fọwọ́ gidi sí ẹ ẹ pẹ̀lẹ́. afẹ́ bẹ̀rẹ̀ báyìí lọ́nà lọ́nà lọ́nà lọ́nà ọ̀yà ọ̀yà ọ̀yà ó mú fèsì báyìí ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà máa bọ̀ ẹ tèkẹ̀ ìzì tẹ̀dẹ̀ ń gbọ̀n yìí. níbo ni kí n ti bẹ̀rẹ̀ pẹ̀lú yín. ọwọ́ bí sọmọ lọ́wọ́ níbo láti. ẹ aṣọ máa bọ́ rẹ̀ ẹ ẹ má wọ rẹ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀ pẹ̀lú yín. ẹ jẹ́ kí n ṣe olórí fún yín olórí ni ẹ ti gbọ́ rí tí bá fi orí fún yín ẹ máa gbàgbé orúkọ yín. Ah. bí madam kí ló dé ẹ ń Oh, ni <laughs> ah, ẹ jẹ́ kí n sọ fún yín sẹ́ràn sẹ́ràn lẹ́yìn tí jẹ́wọ́ fún o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lè sọ fún rúwa yìí arínúlòdì olùgbàlà ọkànlá wa mo mọ ti ń pa yín ṣé tọkọ tí wọn fẹ́ fún yín iná pa yín lẹ́kún. èyí ò bìrẹ̀ ẹ̀gàn kò rí yín àlejò kò rí yín kẹ́ ẹ̀ máa sọ kókó máa pa yín lẹ́kún báyìí. ìjọ tí dádì àti mọ́mì sì ń sọ fún yín pé ọkọ tó fẹ́ fẹ́ o yóò máa dùn ọ́nú ni o yóò máa dùn ọ́nú ni sáà ti dàn yẹn nú ẹ̀kọ́ ni ń gbà lójú yín ń gbomi gé lójú yín tó ti yé yín ẹ jẹ́ wá sọ kankan fún yín. ẹ wàá pe dádì àmọ́ mi ẹ sọ fún wọn pé ẹ tí ì rọ ọkọ ẹ tí ìrọ́pọ̀ ẹ fẹ́ sẹ́ǹgì ọjọ́ orí yín ẹ fẹ́ sẹ́ǹgì owó orí yín tó ti yé yín. ẹgbẹ́ fẹ́ ṣe sẹ́ǹgì of ownership. ẹ̀yìn ẹ pààrọ̀ ọkọ kẹsàn bẹ́ẹ̀ fún tó ti yé yín. tó bá ṣe pé rù mí lẹ fẹ́ ẹ wò mí ọ̀pá tí irin kan lè ọkọ̀ ọ̀run là wa tó bá ṣe pé rù mí lẹ fẹ́ ni ẹ máa dùn yín lójoojúmọ́ ni tó ti yé yín tí màá gbé yín jáde tá a máa ṣọ́ọ̀pù ẹ̀ ti káàkiri tẹ́tí tí mo bá kì í lọ lọ́lọ́dẹ̀ẹ́rẹ́ mo tó lè gbé gàrú gàgò gàgò gàgò kò lè la inú yàrá ìlú lẹ́mọ̀ ọ̀rẹ́ mi èmi á máa tọ́jú aya bẹ́ẹ̀ ṣé mi. mí mo máa tọ́jú aya. tó ti yé yín ẹ wà ní sọ fún dádì pé èmi mo fẹ́ fẹ́ yín tó ti yé yín ẹ̀yin ọmọ fọgbọ́n gè lẹ́sẹ̀ ẹṣẹ́ bọ̀ tọ́rọ̀ wo fi fẹnu múra wọn fẹ́ gbọ́ ẹ wọ ẹgbẹ́ sọ fún yín kí ló gbé òrìrì. ẹ wo ẹsẹ̀ tí ò ṣeé gbé ètò ọmọ ọ̀ka àpọ̀ ọ̀run tí n bá bẹ̀rẹ̀ ẹjọ́ àgbà tuntun tuntun tuntun inú yín ọmọ ọdún ni tó ti yé yín inú yín ọmọ ọdún ni tẹ́ bá gbọ́ tuntun tuntun ènìyàn ni kò fẹ́ ní lójú ẹ̀rọ fi ṣe é. Valeu! ẹ wọlé. ẹni àbá kọ̀rọ̀ lọ. ẹ ra o. ṣé bóun náà lọ tá ẹni. ṣe kì í ṣe bí ẹran. egungun ṣe bí ẹran. dípò kí wọ́n fi ní láyé. tẹ́tí àti mọ́mí yóò fún. ó tún lọ́kùn ṣòro ẹni. ẹ ra o. ẹ ra o. àtòrí ẹ mà nílẹ̀ ẹ mà fújọ́ mẹ́ta àtòrí bẹ́wù kàmí dé o. wo àti lóṣù ẹ̀. ṣé kò sí wàhálà. kò sí wàhálà. ẹ rí pé gbádùn látòrí wà ní ojú ẹ ṣe ń dán tara ẹ ń dán bíi tàgbáàrin. òun náà ló sọ pé òun ò gbádùn after all owó oṣù ẹ ń lọ déédéé. àbí ọjà àbó owó oṣù ẹ ò lọ déédéé. àti pé ìfẹ́ labí gan-an ó tún tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni o. ọ̀gá pẹ̀lẹ́ ṣọ́wà ń lé ṣá. ẹ bá wà ń lé. tí dájú àti wọlé bá fọ bí mi wọ́n sọ pé nǹkan mi láti fi dájú àwọn mo fọyín máa bí ọ ni jọ nítorí ọlọ́run ní tí a bá ti dé nísìnyí kò sojú fún yín ìfẹ́ kó má sọ pa ìwò gbogbo tí ń ṣe láàrin wa náà èṣù ni èṣù ni èṣù ti kú ní ayé mi báyìí sincerely èṣù ti kú ní ayé mi báyìí ó ti dàtún bí àbúrò bọ́ ẹlẹ́gẹ̀ gbogbo èṣù ti sẹ́ni ayé ọlọ́run ti jọba ní ayé mi báyìí wọ́n sọ fún ọ pé bóyá wàhálà kankan wà fún ọpọlọ bí o ní please don't do it long don't do it long wọ́n sọ fún ọ kàn fún ọ kàn yọ baby I love you sincerely I love you. Please, maximum love. don't cry. Baby, don't cry. No, come on, baby. Baby, come on. Because you clean. Ìṣẹ́ra bí ń tọ́jú bíbá ẹ̀ gan-an. Ṣé bí mo be fún ẹ pé ọmọlúàbí ọmọkùnrin yẹn? Nǹkan tó fi lè mú kó máa tọ́jú àyíká ilé ìbáyìí. Dájúdájú, ó tọ́jú ọmọ wa ni. Inú mi ti ẹ̀dùn pẹ̀lú nǹkan tẹ̀rẹ̀ I'm so happy ó mẹjẹ jẹ́ káwọn eléyìí láti lọ orí ọkọ àti ìyàwó jàre. kò burú ìyẹn bẹ́ẹ̀ tàbẹ̀. onye ọgba àdúgbò ìkún sí asukọ kí ló ń jẹ́ ní kiri apá sí ìjàmbá yìí tó tún bínú sí mi gbà ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ẹnu ẹni mọ̀ tí ń yí lọ sí three sixty degree bí ọmọ ẹyẹ. wọ́n bá tẹ̀lé fún ọ̀gbìn ìrọ̀ fún mi ó sàgbé ibi tí sàlárì wà. torí ẹ̀ náà mo fi ṣe gbogbo wa ní ìfura àbúrò yìí. Bùkáyọ̀ Bùkáyọ̀ ló tún jẹ. mo máa jẹ gbogbo ọlọ àjẹ sílẹ̀. Okay. Okay. Okay. Ah! Ah ah ah ah, bá yín náà ò ní bẹ̀. mọ́mí dádì ẹ ra sa. ọkọ àti ìyàwó àbí bá a ṣe bá yín náà dáa gan. ẹ ra sa ẹ jókòó sa ẹ jókòó sa. dálì ọmọ mi rántí ìgbà yẹn báwa náà ṣe máa ń fi ìdárayá lóúnjẹ nìyẹn àbí ìṣèrántí. ẹ bẹ̀rẹ̀ nìyẹn mọ́mí àbí ẹ tó fẹ́ máa jowó àwọn ọmọ ni ma jowo, o èmi á jowú nǹkan tó da wo mo jowú yín jàre mo jowú yín ọlọ́run tó dẹ̀ fífẹ́ yìí sí yín láàrin kò ní sọ di kíkan. àmín àmín àmín máa. my dear ẹni tá a bá lóde ijó ṣó yẹ ká tún máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ò lè dá. Ah, kò yẹ kò yẹ. pẹ̀lú ipò tá a bá àwọn méjèèjì kò tọ́ sí wa láti máa béèrè pé ṣé ìjà wà. kò sí kò sí ẹ jẹ́ wá bí ṣe ṣe yín lálejò. àlejò kẹ àwọn máa ń ṣàlejò. bẹ́ẹ̀ ni a kì í ṣàlejò. àyè ló ti lálejò ọlọ́wọ́ ti ní jọ̀dá nítorí láti wà láì bọ̀ ń bọ̀ ẹ láàbò. ó fẹ́ràn wàhálà báyìí. ọmọdé ò tẹ́ mi sílẹ̀ tàbí gbogbo ìwé. èmi lè wá èmi náà rí ẹrí mi. àwọn àgbà mi sọ fún mi dáhùn mi. sórí àwọn àna yín gbà tí ń wọlé ní ìjà àpòrí wọn. àwọn àna yín àwọn àna yín. àtàdé ah, ah, àti mọ́tò wọlé ń sìn wọ́n kó sílẹ̀kùn fún wọn ni ah. <laughs> ẹ ti ẹ̀rọ ọ̀gá kékeré ẹ sì fẹ́ mi gbogbo eyín tantan èmi ọ̀mọ̀ pọ̀ gàgbà àti màdàmú àgbà ni àná yín. mi ò mú ọ̀gá ni wọ́n jẹ́ sí ọ̀ṣun lọ́dọ̀ tèmi àgbà ni wọ́n jẹ́ sí mi. Eh, dàkú ṣé ọba àwọn sọ kankan gbà wọlé. kí ẹ máa fẹ́ máa sọ mi ò nǹkan kan. Eh, dàkú gbogbo tó bá rí nílé mọ́gbọ̀n sọ kankan o mọ gbogbo tó bá rí pátá ọ̀pọ̀ òyìn ni o ẹ ẹ gbọ́. yóò ná mi ẹ̀yìn mi mọ̀ ń lọ àtàkùlà má pa mi. gbà five thousand naira lọ. Ah! ọ̀gá kéèké five thousand ẹgbẹ̀rún márùn-ún ẹ̀mí ah, nìkan tán. ẹ̀ ń tí fún ọ ní kankan bí ṣe máa fún five five thousand lójoojúmọ́ náà tó bá ti lè sẹ́nu rẹ̀ báyìí. ẹgbẹ̀rún márùn-ún lójoojúmọ́ bí ṣe máa fún ọ. Ah, ẹ wò ẹ máa jẹ lọ ẹ ṣe bó ṣe wù yín ẹ bọ́ fẹ́ra rí èso òfin kò lè mọ̀ ní ọ̀yá ọ̀gá kéékèé ó lò lè wa ìgbó. Ah. èmi wọ̀ lọ amósùn náà mọ́ lálàá mo ní adáwó sí mi nígbèrè àṣẹ wọn ò rí kó ìbáríbà mi ì rí nǹkan kan wọ́n sọjú nù. kí ló ṣe é tó ń sunkún àjẹ́ ń béèrè lọ́wọ́ ẹ látàárọ̀ òde sọ̀rọ̀. Fikayo ó ń sunkún ni Fikayo ìwọ kọ́ là ń bá rí mi. omi tútù rèé sá omi tútù rèé mọ̀ sáré ọkọ̀ bọ̀ sí ni. ọ̀rọ̀ mi tútù kọ́ lélẹ́yìí labi ọ̀rọ̀ mi tútù kọ́ kí ló dé tí àwọ̀ ẹ̀ ń wẹkún un báyìí. Fikayo ah! bí pé ṣe máa ṣe nù ó ti ń tó bá ti yín báyìí wọ́n máa sunkún ni. so torí tiwa ló ṣe my dear tó bá jẹ́ bẹ́ẹ̀ tí Fíkáyọ̀ bá ti rí wa ká máa wá ẹkún mu kò ní kàwá sí bímọ nìyà àní wá sí ọ̀nà wọn nìyà. yes. ìtọ́ sọ fún mi gangan ni pé òun ti gbà tó ń wà lọ́dọ̀ yẹn tó ń sì ń gbé pẹ̀lú yẹn tó ń bá ti wá ronú lọ bá ẹkún ọgbọ́n wọn kàn wọ ẹkún ní gbá. ok ok ó ṣáà ti gbọ́ nǹkan tí bàbá ẹ sọ ṣé ó dáa ká má wàá wú ẹ mọ́ ò jẹ́ sọ̀rọ̀. gbogbo tẹ́ ẹ ẹ tó ń fi jẹ́ àrẹ sí rìfáàsì ẹ fi ilẹ̀ èmi mo nǹkan mi ìmọ̀ mi ṣe bí sì àrẹ ìgbà tí fi sí dráìbù yóò máa lọ ni ẹ mọ̀ mi ṣe nǹkan. àtòrí àtòrí àtòrí. Ah, ah ẹni tí ó pè mí mọ̀ ń jẹ́ oúnjẹ ṣàmù ń jẹun. tó ọ̀gbọ́n mo ṣe ń pariwo látòun tí mo gbé ọ ni. ọ̀gá ẹ ṣe pè mí náà mo ń sáré bọ̀. ọ sáré mo ní kí wọ́n sáré ní lóòótọ́. ọ̀gá mo fẹ́ rí yín o. ọ̀fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. fún kẹ́ni. àdéhùn tí ẹ ṣe fún mi ni pé mo gba five five thousand lójoojúmọ́ tó ti yé yín ẹ wàá fún mi ń tànà tó ti yé yín mo á wò pé bóyá ẹ̀yẹ yín lè fò èsì tó ti gbà tòní máa ní kí n béèrè tànà mọ́tò ni tó ti yé náà mo wà fún. tọ́lá ń kọ́ ọ̀gá ojú òní tí yìí lẹ́yìn bá bá fi tọ̀la náà kún yéè ṣe kíni yéè ṣe kìsì tí ó pọ̀ sí. ọ̀rọ̀ rẹ ti yé mi ẹ dákun five five thousand tí oníkì mọ̀ fún ọdún onímọ̀ fún lójoojúmọ́ yìí tọ́ ọ bá sí lóṣù èlò lọ́jọ́ lóṣù náà. lóṣù lóṣù hmm. lóṣù lóṣù lọ́jọ́ one hundred and fifty thousand. one hundred and fifty thousand naira eh, eh, lóṣù eh, láì ṣe báńkì lọ́fẹ́ máa gbà lọ́ọ̀ mi lójoojúmọ́. ẹ dákun èló gan lówó oṣù tiẹ̀ tó ń gbà ṣé owó oṣù tèmi sálárì ẹ̀ lónìí. twenty thousand lọ̀gá àgbà máa fún mi. ọ̀gá fún twenty thousand naira lóṣù ó wá fẹ́ máa gba one fifty thousand naira lọ́wọ́ tèmi ah, àtòrí o lè ní ọ o lè ní ọ ah, wá o eighteen fún ọjọ́ ni mo ti fún ọ̀hún o àjẹmọ́nù tiẹ̀ nù kọ́ yáa di ọmọ ni pé tún fún mi mẹ́ kò sí ní tọ́jọ́ bí ti wú ọmọ o lè ọlẹ́ ọlẹ́ arìndẹ̀ wá sí kéde fún mi kí n yá ìbátajàre. kí ló ń wá fún ọ pé one fifty thousand lóṣooṣù mo ti fún ọ ọ̀gbá ni.

wá wá wá ẹ̀yí wá mọ́lẹ̀ ẹ̀yí wá Ha ha ha. lẹ tó wà ẹdùn náà kí ni jọ ń ṣe ẹ̀yìn àtẹkùn ìṣá ẹ̀kún ni lójoojúmọ́ tẹ́sí wàá máa wọ ẹkún mu bí ẹ bá mu gàárì. ẹ ti jẹ́ ẹ jẹ́ sọ fún ẹ má bèrè nípa ara yín ẹ̀yin nìkan ti ra yín máa nù lé ẹ sì ń sọkún. ẹ mọ̀ pé lẹ́nìkan bá ń dá sọkún nù lé ẹkùn ẹ̀mí ògùn mọ́ ẹ wá lọ dákẹ́ pin ìgbà kú mi bá kú wà lólúwa lò mójútó yín bí ọ̀gá ló tó ti rìn àrè lọ tí ẹ ti rìn mẹ́rẹ̀ẹ́sẹ̀gbọ́ àlùṣẹ̀wá tí ẹ ti rìn lọ ó sì dalẹ̀ wọn ó tó dé. ni wọ́n bá máa bọ̀ bọ̀ fàwa rárá paná paná paná paná paná paná paná paná tó ti yé ilé mi sọ fún yín o. ìmọ̀ràn tèmi rèé ẹnìkan tẹ́ ìwà lé lójú wọn á yín torí tí a ń bẹ́ẹ̀ lè mú lè ṣàyọdún ràn wá ọ̀gá mi ni mo gbọ́dọ̀ pọ́n lé ìmọ̀ ń gbẹ̀ ti wà lé ní ìsìn má ẹ jẹ́ kí n gbé yín jáde ká jọ stroke kí n tìyẹn káàkiri àgbàlá ayé tó ti yé yín kí gbé yín jáde kẹ́ẹ̀yé ronú kẹ́ẹ̀yé ìsọ̀kún wọn tó ti yé kí lè sì. àbí bó o parí lẹ́nu kò lè sí kí lè sí. parí lẹ́kọ̀ọ́ ẹ̀ lè sí. Àtòrí, ibo ló ń gbé mi lọ gan-an? ẹ̀ ń bi mí léèrè pé bó a lọ mo ní ẹ má wọrí. Ah. Ah, ah, o kàn sọ pé kí má wọrí kí má wọrí o dẹ̀ tún tì mí lọ ibo là ń lọ gangan. màdàmú màdàmú ẹ ń bi mí léèrè pé bó mò ń gbé lọ ẹ náà kò sẹ́mọ̀ ń lọ fún ìṣòògùn owó ni sẹ́mọ̀ ń lọ fún ìṣòògùn owó ni ẹ mọ̀ pé mo hẹ́pù yín kékeré ní stroke out ni. kí ló ń jẹ́ stroke. ẹ wú pé ká gbé eyín jáde ìgboro ẹ mọ̀ pé tí o. stroll stroll. ẹ yín náà ni mò ń sọ stroke. tó ti yé yín. ẹ mọ ẹgbẹ́ ti wà nù lé ẹ ti lo kọ́dẹ́ẹ̀tì lé tó ti yé yín níṣẹ́ lẹ wúwo ẹ wúwo jọ ìgbẹ̀rìn àbí gbàgbé yàrá ti móòlù e ó máa ń bẹnu kí n wúwo. ẹ sọ náà bá ń yọjú ta ẹ ti ń ti ṣeun gbé ọmọ jẹ́ fún Ah, ẹ fi o ẹ fi wọ́n màdàmú ẹ fi wọ́n agídí ara mò ń lọ wọ́n dẹ̀bi mọ̀ fẹ́ dẹ́ kó sáàm. bírí àlà torí àlọ́ òun gba bírí àlà gba bírí àlà ẹ̀bùn wa lówó gba bírí àlà bó ṣe náírà wọ́n kọ́ gba bírí àlà ẹ fún wa lówó gbàmírí àlá. àtòrí torí pé mi ò lè rìn ló wá ṣe fífi sọ̀rọ̀ owó báyìí. ẹ mọ̀ pé mo wá kú yín mo wá kú yín ni ẹ wò ó tẹ́ ẹ bá lọ kọ kúrẹ́tì tẹ́ ẹ bá parọ́ kéṣè nìyí. ṣé bá fi ilẹ̀ ìlú òrùn ẹ̀ka bọ̀ wọ àwọn gbọ́mọgbọ́mọ wọn ò pè é sowó àrò kéṣe bẹ́ẹ̀ lè àtúndì àmọ́ ẹ̀ kú yín. torí ọ̀la ìrẹ̀lẹ̀ yìí.

ìṣèláyà ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ màdàmú tó rọ̀ bọ̀ lọ́jọ́ o. bàbá bàbá bẹ̀rẹ̀ ẹ̀fọ́ tó rà náà o ẹ̀rọ màdàmú ti yà rọ o. ṣẹ̀gbọ́n pé níbo ló ti parí ìfura kù. abiri àǹdà torí ọlọ́ o gbàbírí àǹdà ẹ̀fọ́ wa lówó gbàbírí àǹdà. bàbá bàbá bẹ̀rẹ̀ ẹ̀fọ́ tó rà náà o ẹ̀rọ màdàmú ti yà rọ o. hello hello hello mo ń gbọ́ mo ń gbọ́ ẹ mo ti wà níbi shopping complex here now. mo ti wà ń bẹ̀ náà ẹ olówó àtà mi ò rí ẹ náà olówó mi ò i'm not seeing you What, my friend for how long will it take you to be here well mo dúró èmi mo mọ ìfọ̀nkọ̀ mo dúró mo ṣílẹ̀kùn mọ́tò sílẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ tí òye bá ti rí ẹ wàá bá mi lé o ok ó dà mo ti lọ mo ti lọ mo ti lọ mo ti lọ. náà fi mí ṣe iṣu da. Ah. Ah. ọ̀sán àti sẹ́gun ò lè wò rere ló lè sọ ẹ dá lè ẹ dá lè ẹ ti sọ pé kí mo fi yín ṣe ọ̀dà màdàmú. ẹ mọ̀ pé mi rẹ̀ kù yín ni èmi rẹ̀ kù yín ni ilé jẹ́ máa gbé ìṣúrọ̀kù káàkiri àdúgbò kí n máa gbé ìṣúrọ̀kù ẹ mà wípé bẹ́ẹ̀ bá lọ ọmọ ìṣúrọ̀kù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ kàn ronú pa ayé kanú olé ni tó ti yé yín. ajá yín látòdì ọ̀run torí bọ̀dé akẹ́yìn lọ ru gbèdéètì inú ilé ẹ jẹ́ sọ fún yín tọ́lá tó pọ́ lórí burúkú ọkọ̀ tí màmá ẹ̀ sí ìbùkún eléko irú tí mo ṣe ìlọyẹ ọmọ ṣe tó bá ṣe pé ti jáwèé fún ni bẹ́ẹ̀ fáìrù àwa báyìí tó ti yẹ yín èmi fine boy honey boy sugar boy èmi lọ́jọ́ wípé tí n bá gbá yín mú bẹ́ẹ̀ ṣe lè rìn tí n bá pò tí n bò pò yín ìlú yín olùtẹ́ sọ fàáfàá tó ti yẹ yín. ìgbẹ́ lọ sọ fáìtì ìgbẹ́ lọ sí ṣàtàláìsà gbẹ̀ngbẹ̀ lọ sí ṣòmẹ̀kù aró tí ẹ lè wẹ̀ nú omi ọlọ́mọdé ẹ rí tó ti ẹ lè rí báyìí omi tó ti yẹ yín ẹ̀wọ̀n tó mi kì èmi rè look my yẹ. <laughs> màdàmú wọ́n ti kó mi jẹ́ bàjẹ́. ẹ wá rí ìdí tí mo fi ní àwa mo fẹ́ kémi àti yín kájọ rẹ̀ ṣèpè ìṣì hmm, èmi àti kájọ rẹ̀ ṣèpè ìṣì ń bì káfẹ́ mi balẹ̀ ṣe é gbọ́ ẹ̀ ní pín ó ti kọjá lọ ó ti kọjá lọ káwá múníyàgò wa pọ̀ lókù báyìí. àṣírí àbúgbàbírí àṣà lórí ọlọ́run gbàbírí àṣà ẹ̀bùn wa lówó gbàbírí àṣà àṣírí ààbò gbàbírí àṣà ẹni tí ò lówó gbàbírí àṣà kò fún wa lóúnjẹ tàbí rí àlá ọ̀gá yìí o àti rí ààbò tàbí rí àlá ẹ wo màdámù ti rọ lẹ́sẹ̀ tàbí rí àlá ṣàánú wa tàbí rí àlá owó là ń fẹ́ tàbí rí àlá tàbí rí àlá. sọ fún wọn ọ̀tọ̀ ni tí mo pè o èyí rọ lẹ́sẹ̀ lẹ́rọ lẹ́sẹ̀ ah, nígbà tí èsì kó yẹ àṣẹṣẹ ń kiri ikú tàbí rí tìrí àrò tàbí rí àlá wa lówó àṣírí àbúgbábírí àná gbábírí àná mọ̀lẹ́bí lè wá gbábírí àná ẹ̀fún wa lówó èmi lè gbọ́ ọmọbìnrin yìí ó gbábírí àná màdàmú mọ́tò okun mọ́ gbábírí àná torí ọlọ́run gbábírí àná wà lówó.

orí yín ní ń pèsè orí yín tí sì ń pèsè ọlọ́run ní jẹ́ kí ọ̀tá kú síbẹ̀ tó ti yé yín. lórí ẹ̀ ni mo fi ra búrẹ́dì tọ̀dọ̀ yín tó ti yé yín tọ́lá yìí ò ní ìdí owó èmi sì ní ìdí owó. torí tẹ́ ẹ rí owó oṣù tí mò ń gbà lọ́wọ́ ṣífù kọ̀ọ̀kan lẹ́nu mọ́ mo ti dàlàgbé ẹ ló mo ti di àlàgbé ẹ ló fẹ̀ àti pé ń lè kú kóṣù tó wá parí ìdínú. ní ìṣe báyìí kẹ́ ẹ wá jẹ búrẹ́dì tí yín kẹ́ ẹ jẹ ẹ jà táítọ́ọ̀sì ṣẹ̀gbọ́n ẹ kù tí tí ó kí. ẹ rí i pé mo túra mílìkì sí. ọ̀nà méjì bá ni mo rà sí tèmi ń bẹ lẹ́nu géètì ilé mi gbé tí ń wọlé wá wípé àlejò máa jẹ pọ̀ nínú ilé tó ti yé yín ẹ̀yìn nítorí náà kẹ́ ẹ gbà kẹ́ ẹ jẹ kẹ́ ẹ mu tíì kẹ́ ẹ jẹ táítọ́ọ̀sì kẹ́ ẹ sì mú mílìkì kẹ́ ẹ wá sùn kẹ́ ẹ nà pa kẹ́ ẹ náṣẹ́ lẹ́mọ nígbà tí ọba tó di ọ̀la ara yóò ti mú okùn ṣàìgbọ́ èlò gbé gbalú gálọ́pù èlò ni lọ́la tó ẹ̀kọ́ ẹ gbà. gate man lásán lásán fi tọrọ owó ọlọ́run bí ojú mi ṣe ń ráre yìí ò dáa kí wúlẹ̀ kú ọlọ́run ọba jọ pa mí má jẹ́ kí ojú mi ó ráre mọ́ kó dẹ̀ tètè pa mí. ẹ àdúrà náà ni ìdààmú mi ni sọ ti yẹ yín bẹ́ẹ̀ ṣe ra ọwọ́ sọ́ọ̀lọ́ tẹ̀ ń gbàdúrà o bá a bá tó kiri lọ́la á gbàdúrà tòlé lọ ẹ gbà bẹ́ẹ̀ mèmí náà pé sọ ọpọlọ ní wípé ìrìn àjò wa lónìí ọba jẹ tó ti yẹ yín tọ́lá ni lọ́la sáńkúrọ̀ọ̀ṣì màá rà fún yín ṣe é gbọ́ ṣùgbọ́n èrè. ẹ kò lẹ́sà ń wá àwọn màdàmú ẹ tó ń sọ fún ni màdàmú ẹ ẹ mú ẹ ẹ bí mo ṣe ń làágùn bí ni ẹbí torí tí ni mo tó wá ara oúnjẹ wálé kó yín tó yẹ fayọ àti ìdùnnú ẹ tó ń ẹ o ọ yẹ ọ yẹ mi tí mò ń gbé yín kúrò nù ilé ọkọ òwe ẹgbẹ́ ó rarò tí wàá gbómi ẹ̀ka ẹ̀ máa lé lójoojúmọ́ bí ṣe gbé gbogbo ọdún gbé gbogbo ó dàrí ìsìn ló tó tì wọlé. tó bá ṣe pé bóyá mi ṣe ń ṣe é fún yín èlò náà ṣe é fún yín ni ara yín nǹkan ọ̀bà máa nà ṣùgbọ́n ẹ̀rọ ni wọ́n bá gbé dúdú wálé lónìí yóò gbé pupa wálé lọ́la tí ń gbé wá ká ẹ mọ́lé ó ń dàrí ìsìn ọkọ̀ náà tó ti wọlé sọ́kọ̀ ń ti wọlé ẹni ọba sì kú ni kù náà làbá jayé só ti yé yín. ẹ gbà kẹ́ ẹ jẹun Hmm, ẹ jẹun ẹ bá wá ṣe pẹ́kún náà ní òyò yín ẹ wá sunkún yẹn dáadáa níwà lọ bá yín abọ́ ọ̀jọ̀dì mọ́lẹ̀ wá ẹ wàá so sí inú tí ó kò bámú ẹ tó wá mú mi ojú yín padà bóyá lẹ́yìn ọ̀rẹ́ sọ máìndì yín ṣe é gbọ́ afẹ́ ló jẹ ẹlẹ́ẹ̀jẹ̀ ń wẹkún ṣé ẹ jẹ ṣé ẹ jẹ mọ lọ jẹ mọ́tò mi ní owó ẹ̀ jẹ o tí wọ́n jẹ mọ́pọ̀mọ́pọ̀ mi ètè mi ló ti yé yín èmi náà mo kúkú ṣe wàhálà gbogbo inú gálọ́pì gbogbo fírì gbogbo inú òkè gbogbo nǹkankan ni mo jí ìwọ ẹ fún ìyọmọ rẹ bẹ́ẹ̀ bá wá jẹ òṣèré burúkú ìjọba jésù bẹ́ẹ̀ bá ṣẹ̀láyé yóò jìyà lọ́rùn tó ti yé yín. ṣọ̀kan. Ah! <laughs> ọlọ́gbọ́n bára pé iṣẹ́ bára pé alájọ táwọn haúsá fi mọ ẹyọ ọgẹ tẹ yorùbá wa ìlòkù náà tẹ náà ti wá dó ń bá wà káàkiri ayé wo màdàmú ẹ lè rìn ọlọ́run jẹ́ ẹni rìn mọ́ tá a wá ní babaláwo kan tó lòun ó gbé dìde ọlọ́run sì pa ẹ́ torí pé ìdùnnú tèmi ìlẹ̀kẹ́ ẹ̀ mọ́ rìn èlú ẹ̀ fún mi lówó oṣù kọ́dúwà rẹ̀ mọ́jà jẹ́ ọgbà bírí àlà torí ọlọ́run gbà bírí àlà bó lè rú ilé ó ti mọ́ ọ wáyé. ẹ ah, dùn jẹ jìyà lọ ìṣàánú mi. àtúnṣe búrẹ́dì fún ẹ̀kọ́ ní sọ àníyà jẹ́ nù wàhálà ayé rẹ̀. ewé wèrè bá tún ni lẹ́yìn jáde ń jẹ wá gbádùn ta ni o ta ni. Ah, ṣé ọ̀dẹ́ ló ni. Ah, ẹ bá ti pa mí. Eh, ẹ gbé tọ̀ fún mi. ẹyin tí ẹyin. oúnjẹ kù jẹ ọ̀gá ẹ̀ ń kọ́. wọ́n àmọ̀ sí ń dé. ń bọ́ná sí lọ. wọn ò dágbére o ọ̀nà expect ni wọ́n ti jáde wọ́n kàn jáde lọ. ta ló wà nílé. màdàmú ló wà nílé ìyàwó wọn. arọ. à o ìyá wa èyíbú ara lẹ fi ń bú wọn o à kódà kódà ẹ tí ò tí kú ọmọ rúkú tí ó pa àwọn tó ti yé yín. wọ́n ìyẹn ò kàn mí mi ò ní problem pẹ̀lú arọ yẹn kí ló kàn mí wọ́n mú máa dúró díje rẹ̀. ẹ lọ dúró dè wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kọ̀ọ̀kan mi ló na mi ọ̀rọ̀ yín ọ̀nà mi ló na mi olúwa rẹ̀ kiri lọ látàárọ̀ ẹ̀sùn ní jọ́ gbádùn ayé má ṣe èso kan tó gan kù. Jókòó báyìí, jókòó dẹ̀. Clara, kí ló wá sí mi? Ìkíni àti mọ̀. Ah. <laughs> Ṣé torí kí ní rúgúdù yìí? ló ṣe big court èmi mọ́. ta ni kíní rúgudu dá padà. ẹ wo wo wo filẹ filẹ mọ fún lẹsì èsì tí ń fún bẹ lọ́dọ̀ mi bi ojú ọdẹ kíní sọ náà kíní sọ tó wà bí tó wà ń halẹ̀ gẹgẹgẹ òsì. wo kò sí ìkàrà yẹn àti ẹmọ kọ́ńtàtì wa ti tán. ẹ lẹ́nu ẹ. ẹ ẹ tó ní nǹkan yìí tó fẹ́ kú pẹ̀lú ẹ ọwọ́ ẹ tó ti sọnù nǹkan. kọ́ńtàtì yẹn àti ẹ ti kọ́ ti kọ́. lẹ́nu ẹ wàá tún sọ. abọ́ ọmọ bó ṣe máa ń gbọ́ tí wàá máa gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ lẹ́nu ẹ̀. ẹ̀hìn gbogbo ṣe ń bọ̀. ẹ̀hìn sì gbà má. Ah. mo ti ní mọ̀mí tí màá gbà sí. bí ah, ó dá sọ̀rọ̀ pẹ̀lú lèmi lọ́wọ́ àtà ó ti pariwo nǹkan lèmi lórí. sọ̀rọ̀ pẹ̀lú lèmi lọ́wọ́ àtà ètò bá ọjà mo ṣe wẹ̀ dáadáa bọ́lá. kíkẹ́ ẹ̀ sí mi. mọ bẹ́ẹ̀. pàápàá mo ti bí. o má tọrọ ẹ kọsìkò tó bá mú mi jáde nínú bíi a máa jọ bọ́ síta ni. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kàkà tí mo ti jáde a máa jọ jáde ni. Abori! Abori! Abori! Yeah! Ọlọ́run ọba, kí ló wá dé tó ṣe fún mi sọ́dọ̀? Tó wá fojú mi ráre báyìí. e 물이 무서워 바보 밀어 나를 슬퍼 Ha ẹni tó fi tó sọ ilé nù ènìyàn ni kò fẹ́ nìyí lójú bàtà ló fi ṣàlù ẹni àní kò kéde lẹ́yìn òun ló fẹ́nu sọ́wọ́ gbogbo ẹ̀ṣẹ́ àwa dáfà nípa ní àtàrọ̀ nìkan lájọ wà lé olúwa rẹ̀ bàbá bọ́ta ní ìsìnkú ní ma bá dùgbò èsì dá ibi tí ẹ gbé mi wá ẹ ọ lágbára bí ìgbà tí ẹ ẹ̀fọ́ mi ni. a sọ rí àtòrí. ibrahim kọ́lí kọ́lí bright. Ah. Ah. kí ló ṣẹlẹ̀. Ah. eégún borí. ejú tó rí ọgbọ́n. bóòlì. a dúpẹ́ jàre. èwo ló ń ṣe mí. ṣé mi eh. Eh, ibi ni wọ́n position mi wá ni eh, transformer ló gbé mi wá. àbí wọ́n ní security owó ní kókó. rárá owó ní kókó kan àní ọ̀gá ìfẹ́ la bí. kì í ṣe owó ní kókó ṣe owó ní kókó tó fẹ́ ọmọ olówó arọ ni ẹ̀rọ kì í ṣe owó ni kókó ló kọ ọmọ yìí tó fi arọ náà ni ọmọ olówó tó yarọ eh. ọ̀gá kékeré lọ́fẹ́ ìfẹ́ ládùn. ìfẹ́ olórí burúkú wo lẹ́ ń bí owó ni kókó kó ní jàre ẹni tí mo mọ̀ àbí kì í ṣe bàbá àdìbò ni. ẹ lọ́wọ́ etí mo fi lọ́ọ̀ dá mọ̀ nu òun ètí ìbídé ọkọ̀ ìbímọdé fò pé. àwọn ti gbà ọ ta ni ènìyàwó ó ti bí dèbò ó ti ó níyàwó lọ́mọ èmi mọ̀ dáadáa sọrí kó tó ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ taláròdé yìí gan ń pa ẹ̀ eh? ah, kò sọ pé òun ó wà á tẹ̀bà síbí o bí kò wá kò gbowó kò máa lọ ni mo ni mo pè àbí bó ṣe jòkó ah! ó fi ìyàwó mi ni. Ah! ọ̀gá àfẹ́ labí àti wọn wá gbọ́ ọ̀gá ah! wọ́n ní tá àwọn ò tí níyàwó kódà kan àwọn ò tí bímọ wípé àwọn fi ara ẹ̀ wọ́n sì máa tọ́jú rẹ̀ nílò ká fi bíìdì ilé fún ọ. wọ́n wá fọ́nìsì gbogbo inú ilé débi pé nǹkan tó tó lẹ́sọ̀ọ́ lé ibú ẹ̀. ẹ ọjọ́ fọ̀rọ̀ bọ́ọ̀lì sílẹ̀ ní bàbá àdìbò ó níyàwó àtọmọ ńlẹ̀ èmi mọ̀ dáadáa yóò ti tún ọládọ́dọ̀ wọlé ìwọ pẹ̀lú rẹ̀ lẹ́wájọ́ dáa jẹ́. Ah, èmi ẹ̀jẹ̀ kankan lílá bí àyàfi ẹ̀jẹ̀ kankan. ọ̀gá wọ́n tún á ń ka. bọ́wọ́ wọn ti ká kò rí tí ẹ̀sì ẹ̀yọ̀ kan bá bọ́lẹ̀ nù rẹ̀ sí ogun ọ̀gá àwọn tó fọ ọmọ yóò tó fi ẹnu. láìsẹ̀ díẹ̀. ẹ bá fi sọ̀rọ̀ eré. Ah, ah, kọ́lọ́ wọn ṣàánú mi ó tó wá dájú hmm. méjì ìyá jọmọ ni torí obìnrin kúkúrú obìnrin pupa nítorí àgbẹ̀ ká àrùn ọmọ inú ọlẹ. a tún máa gbóbìnrin wálé ah, ẹ ẹ ẹ ẹ rí wà bàdé tẹ́ẹ̀rí wà bá dèbò báyìí ṣébí ìyá dèbò àti ìdèbò wà ní ṣébí yóò sì wá gbé wọn wá yóò fi àná àná sáná yóò fi wọn mọra ah, wọn kò sí wàhálà owó ní kókó. tí o sì kí wọn lóde tí wọn wá sanni sóòrùn. ọmọ tí wọn lọ́mọ lè bá yọ̀ọ́dẹ́ jẹ́ èmi àtàwọn nìkan la kúkú nàjú náà olúwayọ̀ kàn jókòó látàárọ̀ sílẹ̀ ni tó ń bá ti lọ báyìí ọlọ́ mu tí ni ìdínú tí mi yọjú ta jẹ wàá mọ̀ pé gbogbo ẹ̀fàrọ́mẹ̀tì rí báyìí máa ní nàìjíríà ẹ bu ọ̀dà. ẹ wọ̀ táwa bá ti ń rìn gbèrègbèrè tiwa káàkiri. Eh, àìrí òkú bàbá ju ọ̀sẹ̀. Ah, ah, àbí ah, owó ni kókó owó ni kókó ẹ wo sinmi wájú díẹ̀ eh. ká lè mọ aráyè sọ̀rọ̀ wa. kálífà ìwọ̀n kọ̀ọ̀mọ́ tẹ́ wà ẹ̀ dáhùn wọ́n mọ̀ pé ẹ̀ ní dáhùn ẹ̀ ní dáhùn. wọ́n mọ̀ pé inú yín le inú burúkú oògùn òṣì nínú yín ṣe lelelele lẹ́nu tọ́lọ́ fi àlàkà ayé mọ́ bí ọ́ àlàkà ayé mọ́ tó ti yé yín. ní tí màá bá yín fún rèé o abẹ́ jáde ṣé shoprite ni a lọ ní ìsinmi àbí ṣakaláìṣà. àtúnyí hmm? mi ò jáde. ẹ jáde ẹ sì lẹ́ẹ̀ jáde. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ jáde ẹ jáde. a ní mi sí dandan ni. Ah. Ah, màdàmú dandan ni tó ti yé yín ah, ẹ má gbowó wọgbó. ẹ pé òní ajé ẹ ń wò pé ni òní wọlé. pé wọ́n kì í mọ́sálásí lọ́jà àbá tí gbogbo èrò ọ̀pọ̀ wọ́n sì lówó ìbàdàn wọ́n ní ń bọ̀ ẹ mọ̀ pé máa gbé fúnrú ẹ̀yìn mi ò jáde dandan ni. ẹ jáde o atọ́límì ò Daddy? I told him your Daddy. I told him your Daddy. I told him your Daddy. I told him your Daddy. I told him your Daddy. jáde mi ò jáde atọ́límì ò jáde ẹ̀tọ́ ẹ̀tọ́ lọ́wọ́ méjì tó lẹ́sẹ̀ méjì agbára mi ká ká tó wá sọ wípé sọ̀gbọ̀n ara rẹ̀ á jáde atọ́límì ò jáde atọ́límì ò jáde atọ́límì ò jáde atọ́límì ò jáde sẹ́ atọ́límì ò jáde atọ́límì ò jáde. Atọ́lí. Ẹ má gbòòrò wọ gbó. Atọ́lí tó dáre. Ọ̀dàmú àjọ́lè. Atọ́lí tó dáre. Atọ́lí tó dáre. Ọ̀dàmú àjọ́lè. Ah! Yándébò. Bọ̀dà Kọ́lá. Ẹ ẹ lẹ. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ẹ rọra o. Làwánu. Gbogbo lé ń kọ́ bò níṣẹ́. Àwọn pẹ́ o, Ọlọ́run ṣeun. Ah! Ọ̀pẹ́ mi fọlọ. Ẹ Bádébò ń kọ̀. Bádébò. Bádébò lẹ pẹ̀lẹ́ fi dà lálẹ́ gàràgà ìjọ wo la ti rówó ní kókó ńlé. kí ló dé. Ah. ẹsẹ̀ wo yìí báàdèbò kò sanwó ilé tá a wà yìí owó iléèwé àwọn ọmọ gan báàdèbò báàdèbò ń fìyà já. ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀ gangan tó fi wá di pé wọ́n kẹ́rù kú òlé. èmi ò mọ o mọ kódà àti ìjẹun látàárọ̀ ah! gààrí àtànà ní bẹ́ẹ̀nu èmi àtàmọ mi. bẹ́ẹ̀ rọ́lọ́hún láì gbàwẹ̀ funfun láì sínú àwẹ̀ forty one days ah! olórí burúkú ni báàdèbò o olórí burúkú lọkọ yín o àbáyé bàdé fún fẹ́ bàjẹ́ àbí kò fẹ́ dá fún bàdébò ni. bọ̀dà kọ́lá bàdébò sẹ́yìn ti tẹ̀lé ni. kí n ṣe pàṣẹ mi ìjà yín náà mo ní gba ìjà bọ́ọ̀lù èèyàn ṣe fi ìyàwó àtọmọ lẹ̀ lé tí ò sanwó lé tí ò fún wọn ní oúnjẹ ah bàdébò sì wà ń bì kan tó wà nú ọlá tí ń gbádùn báyìí tí ń gbádùn bí ìrànú ṣúgà olórí burúkú ni bàdébò. bọ̀dà kọ́lá ẹ ìyá rẹ̀ mami ẹ kése pé bóyá mo fẹ́ mọbi tí wọ́n wà náà mo kàn mọ nọ́mbà ilé tí wọ́n wà àti ọ̀dà tí wọ́n fi kùn ni àbí mi ò mọ yàrá wọn gangan ní ilé wọn. bọ̀dà kọlá tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ júwèé fún mi àbí ẹ mú mi lọ kódà ń tẹ́ ẹ bá fẹ́ ń wò fún mi. ẹ ẹ ṣé mm. tí n bá fẹ́ fún mi ẹ kò sí wàhálà ẹ ṣe mọ̀ pé gbogbo kan nìsín kò sọ̀rọ̀ ọ̀fẹ́ ń lu yìí mọ́ tó ti yé yín yóò ná yín lówó ni o. ìbọn owó mọ́tò ni. owó mọ́tò nìkan kọ́ ibi tá a fowó dí pọ̀ kí tó mọ́tò nìkan ibi tá a fowó dí pọ̀. ọ̀dà bí àpò méjì ààbọ̀ bí n bá wọlé mo lè rí yá. ṣé àpò saka àbápò èlò. àpò owó méjì ààbọ̀ ń rí yánu ilé. ẹ jẹ́ kó pé mẹ́ta. ẹ jẹ́ ń wọlé kí n wọlé. ẹ ẹ̀yà ẹ̀yà ẹ jẹ́ ń pé mi mẹ́ta. ẹ jẹ́ ń wáyà ah, olórí oore ìbáde olórí burúkú mọ̀ ní sẹ́bí ìyàwó yín ni lọ́lọ́run jogún nǹkan fún yín. Ah! gbàbírí àlà àtòrí ọlọ́run gbàbírí àlà ẹ̀bùn wà lówó gbàbírí àlà ẹ̀sọ́jú òde sí yìí o ọmọ yín lò ní yarọ o ẹ̀ ní péye pé ó ẹ̀ ní tó mọ̀ mọ́lẹ̀ o. wá kò kí ṣe fi káyọ̀ olórí burúkú ni bàbá tó rí yìí o kí ló fọ ọmọ mi ṣẹ́ bíbáyìí. rárá rárá olórí ká sọ́ọ̀kù jáde o olórí ká sọ́ọ̀kù jáde o. Akọrí kí ló bá wọn ṣe. ó lọ bẹ sọ́ọ̀kù jáde. ó wá fọwọ́ mi tọrọ bára. àgbọ̀wọ́ àgbọ̀wọ́ àgbọ̀wọ́. àbíbi kan àbíbi kan. ẹ jọ bọ́. ẹ jọ bọ́. ẹ jọ bọ́. àtòrí àtòrí ṣé ọ̀gbọ́n bó ṣe hàn látẹ̀lé ni àtòrí à ẹ wá gbà mí tí mo yóò lọ tó sí gbogbo ilẹ̀kùnlẹ̀ báyìí àtòrí àtòrí. ẹ gbà mí ẹ gbà mí ọ̀nà rẹ o ọ̀nà rẹ o bá àbá tiẹ̀ wá rí àtòrí ṣé kò yẹ ká tó fi káyọ̀ ah wọ́n wá sí gbogbo ilẹ̀ báyìí ẹ kò sínú ilé ilé náà tún sínú ilé tó gbé fi káyọ̀ jáde nígbà wo ọ̀dà ọmọ tí màá ti fún un. ọlọ́mọba àtòríbẹ̀wò àtòríbẹ̀wò àtòríbẹ̀wò ìfẹ́ kì í bá a dìbò kò gbọ́. àtòríbẹ̀wò. tí à ń bẹnu lé ibà yìí. àtòríbẹ̀wò. àbótí kò gbogbo yóò ní. àtòrí. ń gbé ìwà lè gbà lọ́nà o. Ah, àmọ́ wọ́n ní tí ẹ̀rù bá kọ òkè tó tún kọlẹ̀ ó tún níbi tá a sọ̀ka kò sí ẹnì kankan nílé ìbí ṣe ń wo ilé àwọn àna bàdébò òun lálọ torí ìyá yín ni ilé bàdébò àti ìyàwó wọn ń gbé. Ah. bàdébò fẹ́ yàwó. ó ti mọ bí tá a lọ náà ilé àwọn àna wọn ni wọ́n wà ilé àwọn àna ni wọ́n wà kí ni eégún mi ṣe tí ó lóògùn fàárọ̀ jù àmọ́ ìyá àdìbò ẹ̀ mọ́ dà mí o ìyá àdìbò wàhálà làjọ ń ṣe ní ìsìn wọ́n ní ẹni tó bá ṣẹ̀gúsí ló yẹ kó jọ bẹ̀rẹ̀ obìnrin tó bá ṣẹ̀gúsí ẹ̀gúsí làjọ ń ṣẹ̀yẹ jájọ jẹ̀gúsí yìí o kí wá sí kí gbogbo ẹ délẹ̀ tán kẹ́ ẹ wá wọnú kẹ́ ẹ kó dénú lé yìí tán kí wá wá kí ìyá àdìbò kẹ́ ẹ wá lẹ́ẹ̀mọ̀ mi mọ́ o àjọ rìn káàkiri tàjí yẹ kí yìí o. mo gbóhùn tẹ́ ẹ bá fẹ́ jẹ nìwọ̀n mọ̀ sí. ẹ ẹ àtòrí ah. bẹ́ẹ̀ kò sílé kò sílé ẹ jọ o ẹ mọ́ dà mí o ẹ dànù. ó dà ẹ dànù. màkọ́lá ẹ ṣe mu. àìdúpẹ́ ara ẹni lẹ́yìn ìgbà tí mo ní ẹmọ wá ẹ̀yin náà gbogbo òun kan lójú ẹ̀ tẹ́ ẹ̀ náà kan lójú ọ̀nà èyí tẹ̀yàn fẹ́ra gálẹ̀ tẹ̀yàn ẹ̀ ẹ̀ ẹ̀ jáde sẹ́ni oríta pàdé sí ẹ̀gbọ́n ẹ̀ èmi ò gbọdọ̀ ní ìdíbò ẹ̀ torí pé ilé àwọn àna bàdébò ni kí ni à sì ní à à ẹ wo gbọ́ tèmi járe èmi ò ní tẹ̀lé yín débẹ̀ ṣe rí junction tẹ̀ wò ẹ bá ti yà báyìí síìtì tẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ ọ̀tún ẹ ti rí ilé kan ilé fáìn báyìí bí àwọn ilé inú àdúgbò yìí ìbílẹ̀ àwọn àna bá dìbò ibi tí bá dìbò wà nù. ó dáa bàbá rẹ̀ bó fẹ́ yàwó. Hm? èmi ò náà ti fẹ́ yàwó mo nílé ànáná wà ní o. mo ti gbọ́ ẹ ṣe. ẹ sáré lọ. ẹ ṣeun o. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe kọ́lá. ẹ má pẹ́. ẹ ṣeun o. síìtì yìí ni o. ó dáa ilé tẹ́ kọ̀kọ́ kan ẹ má béèrè lọ́wọ́ ẹnì kankan mọ́ o. ẹ ṣeun o. ẹ̀yẹ sáyà síbẹ̀. ṣe gbọ́. mo gbọ́ ẹ ṣeun. ẹ̀hẹ́n. láti wù. àtòyí. ìwọ ọmọ fọmọ tòyí Eh, ọ̀gá kéèké ọ̀gá kéèké ìlò tí ó ń lo màdàmú ọ̀ tèmi lọ́rùn torí wọ́n fojú màdàmú wọn fi ń ráre. débi pé àánú màdàmú mọ́ ṣe mí ni tọ́gà kéèké bá gbé obìnrin kéèké wálé lónìí wọ́n gbé ìtọ́gà wálé lọ́la wọ́n tó gbé pupa wọ́n tó gbáyìn rìn só ti yé yín èmi ò lè mí náà wá wò pé kọ̀dá mi ẹ ṣe fìyà jẹ màdàmú yìí. má wò pé ọlọ́run náà lè mú aláàánú jiyàn ní oúnjẹ kéèyàn máa gbé wọn jáde kó kí wọn ṣe sọ́pẹ̀ fún wọn ẹ sì máa wò bí a bá náwó sí agan èèfẹ́ gbowó àwọn ní ọ̀sán dandan ká gbowó ìnáwó àwọn tí wọ́n náà sí a. ayé ẹ dẹ̀ máa ta ni fún rọ́tò pa yẹn ní tí mo fi ojú ara mi méjèèjì tí mo fi rí ẹ àtọ́rí ọjọ́ mi ojú ẹ̀rọ rárí lójú ẹ. ìsọ̀rẹ́rẹ́ bẹ́ẹ̀ ni mo fún mi lẹ́yìn tó bá ti dowó nù ayé ẹ̀ máa ta. ìwọ tí mo fojú ara mi méjèèjì rẹ tó nǹkan mọ òun lára. òwe wá ní bí dúró bí tó dé yẹn sórí bó ṣe take off yẹn lẹ́rọra mú reverse kó máa padà bọ̀ bẹ́ẹ̀ reverse yẹn. wá síbí my friend. ìfẹ́ la bí ìfẹ́ la bí àṣeyàn burúkú ayé àti ọ̀run ni ẹ táwa rò pé èèyàn gidi ni ẹ ta fọmọṣọ ẹ kó má bá a tọ́jú ẹ à ó wá ń jẹ́ kó máa bí ọmọ tèmi ṣe bára láàrin ìgboro. dadi ẹ bá ń bẹ mẹ́nu ẹ dákun náà bínú iṣẹ́ èṣù ni. Ah, èṣù yẹn gan-an gan-an ló ra máa gbé ẹ dé prison yard tó ṣe wà èṣù yẹn ló máa gbé ẹ dẹ́wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìka èèyàn o ló ló lé o tó ń bá dàbá rẹ̀ fúnra ẹ o gbà ṣí ọ oníkọ́ ni máa fi jẹ́ àyà ni. láti wo. ẹ má bínú ọkọ mi mo wá mi ni bàbá àwọn ọmọ mi ó sì ti fàwa méjèèjì lẹ́ẹ̀lé tipẹ́ èyí sì ṣe èmi ń pọ̀. ìfẹ́lábí. tani jẹ́ ìfẹ́lábí mọ́mì owó ni kókó lórúkọ ọkọ mi kódà táwọn ọ̀rẹ́ rẹ̀ mọ̀ pé lájà rí ikọ̀. ṣebí wọ́n sọ fún èmi pé ò níyàwó lé ni àbí tó sọ fún wa pààyàn. kì í ṣe pé bóyá ìyàwó náà ni àfi ọwọ́ wà míì náà ni kíni ní ti kọ́kọ́rọ́ gun ọmú ẹ wù ú ẹ sádàkùn lórí ọgbọ́n ṣe rí ọ̀nà àti jẹ àdìmú náà ni kókó ní tí mo ń san torí ṣe rí owó ní kókó tó pè mí gangan ní tsunami àjàdí ikọ̀ ni mo jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun mọ́ mi. nice name owó ni kókó àjàdí ikọ̀ àjàdí owó ni kókó ṣòro náà àtijẹ́ yẹn ọ̀nà tó rú àtijẹ́ náà dáàdì ó yẹ ẹ̀kọ́ ọlọ́pàá. Fikayo, orí ẹkún yìí ló ṣì wà. Ó jẹ́ má fẹ́ kún ṣe ra ẹ léṣe bó sóhun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà o. mọ́mí dádì ẹ jẹ́ kí n sunkún tí bá wà mọ́kún fẹ́kún ṣẹ̀rọ mi léṣe ẹ jẹ́ kí n sunkún. mọ́mí ṣe ti fi mí sílẹ̀ ìyẹn ni pé mọ́mí ṣe orí àparò jákò. Ah! Bámi ṣe omi bámi. Ìwé lè sá fún mi. Ibo ni mo fẹ́ sá lọ? Kí ni mo fẹ́ sá fún ẹ fún? Ìfẹ́ tí mo ní sí ẹ kì í ṣe ìfẹ́ ojú àtọkàn ní ìfẹ́ tí mo dé sí ẹ ti wọ́n. ìfẹ́ mi àti ọmọ aráyé lè fi omi kọfí pa iná ṣùgbọ́n kò sẹ́ni tó lè pa ìfẹ́ ìfẹ́ mi àti ẹ ó ti di olówó nǹkan kan bí nǹkan náà ṣe ń wọ ọmọ ọwọ́. Mama, forever love you. mo sọ fún ẹ mo bí èmi tẹ́mi bá bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ ó máa ń gbọ́ fún mi ní ọlọ́run ṣe. Praise the living Jesus ẹ ò rí pé ìfẹ́ yìí ni agbára kí ìyàwó ènìyàn kó ní àléébù báyìí kí ọkọ kó sì dúró tì í ẹ jẹ́ ká bira wa mélòó mélòó ènìyàn ló lè dúró ti arábìnrin rẹ̀ ní ìgbà ìṣòro kí ọkọ kó béèrè lọ́wọ́ aya kí olólùfẹ́ méjì kan bira wọn pé ǹjẹ́ èmi lè ṣe èyí arákùnrin yìí kò wo àléébù tó wà lára ìyàwó rẹ̀ ó dúró tì í ọ̀pọ̀ ni yóò ti sá lọ nítorí pé ìfẹ́ owó ìfẹ́ ojú ìfẹ́ ẹ̀tàn ò ní à ń bára wa lò arákùnrin Bámiṣé a ní láti dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ètò túmọ̀ sí pé Bámiṣé ó dúró ti ohun tọ́lọ́run sọ nínú ìwé Genesis chapter two verse twenty-four àti Hebrews thirteen verse four arákùnrin bá mi ṣe èṣù ò ní túlé yín ká ìdílé yín yóò jẹ́ ìdílé aláyọ̀ àkókò tó báyìí arákùnrin bá mi ṣe yóò wá mú òrùka yóò ti bọwọ́ ìyàwó rẹ̀ nígbà tí ẹ mọ̀ bá mi lọ pẹ̀lú bí mo bá ṣe ń pè é praise the lord. bóyá tí wọ́n bá ti wá mú òrùka yẹn lọ tí mo bá ti ń sọ ẹ ẹ máa pè tẹ̀lé mi torí love you ni mo fẹ́ pè ó yá. L O V E. A round of applause for Jesus Christ. Now, ẹ yẹ ká kì í wá fi apá kan fò bí arákùnrin bá mi ṣe ṣe ṣe fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó rẹ̀ ó ṣe ṣe padà fún òun náà ó yá o ẹ máa bá mi ká lọ. L O V E. Praise the Lord. ètò ìgbéyàwó láyé tọ́ba olúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni ètò ìgbéyàwó láyé tọba olúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni you are married today tomorrow no more you are married today you are married forever yeah. you are married today marry marry marry marry marry marry no more no more you are married today yeah. you are married forever you are married today. Oh. You are married forever. Oh, you are married today. You are married forever. Eh, ah. You are married, married today. today. Tomorrow, tomorrow. You are married today. today. You are married forever. Mar Òní lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ Hey. Lọ́jọ́ ayọ̀ Ah, yeah, yeah, yeah, yeah. Òní lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ. Òní lọ́jọ́ oh, oh. ayọ̀ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. This is the day. This is the day of the Lord has made. And we rejoice and we dance freely. This is the day of the Lord. The Lord has made. This is the day. This is the day of the Lord. We will rejoice and be glad in thee. This is the day of the Lord. The Lord has made. Singing hallelujah. Singing unto the Lord. Singing hallelujah. Singing unto the Lord Jesus. Singing hallelujah. Singing unto the Lord. Singing hallelujah. Weeping unto the Lord. Singing hallelujah. Weeping unto the Lord. Singing hallelujah. Singing unto the Lord Jesus. Singing hallelujah. Singing unto the Lord. Singing hallelujah. ó bàbá wa dúpẹ́. ẹ ó wá bá wa dúpẹ́. ẹ ó wá bá wa dúpẹ́. ẹ ó wá bá wa kó mọ́. ẹ ó wá bá wa kó mọ́. ẹ kò ní pẹ́ kò ní jìnnà. ẹ ó wá bá wa dúpẹ́. kò ní pẹ́ kò ní jìnnà. ẹ ó wá bá wa dúpẹ́. ẹ ó wá bá wa dúpẹ́. ẹ ó wá bá wa dúpẹ́. ẹ fara yín mọ́ra o.